الأمهات الأمهات وسماهن الوالدات يقول سبحانه الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا الله ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أهل بيته وعلى أزواجه وذرياته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الأم في الإسلام هي دين الإسلام أن يعني ó ti di pé ọgọ́rùn-ún ọdún lọ́nà ogún kí wọ́n tó tẹ̀ máa sọ pé àwọn máa fi ẹyin ìlú tó ń pè ní ẹyin ìlú lè èyí láwọn ti ń pẹ̀lú tí wọ́n ti inú oṣù táwa yìí wọ́n á lọ kan tí máa fi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala pọ́n wọlé ó pè wọ́n ní òǹbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní suratul mujadila ayé ẹ̀mí ọlọ́run ní alladhina yudahiruna minkum min nisa'ihim ẹni tí wọ́n lọ fi ẹ̀yìn ìyá wọn ẹ̀yìn ìyàwó wọn lọ fi ẹ̀yìn ìyá wọn. wọ́n ń sọ pé àwọn ọmọ wípé láwọn ilé tó dọ́dọ̀ rẹ̀ ìyá àwọn làwọn súnmọ́ ọlọ́run ọba wa dẹ́dà wa ní kò rí bẹ́ẹ̀ o ìyá ayé ṣe ń tẹ́lẹ̀ máa fi takáìtì báyìí mọ̀ gómìnà ó máa ha ti ì àwọn ìyàwó yẹn ṣe ìyá o ẹ̀yin bẹ́ẹ̀ máa ń ṣe mọ́mì wa òun náà wà pẹ́ dájú wa ta ni mọ́mì yìí ta ń dájú yìí bàbá rẹ̀ ni bàbá tó bí ọ nílé yìí tò ìyá rẹ̀ ni ìyá rẹ̀ tó bí ọ. ìsọ̀pẹ́ wee ètè ya wọn in ummaha duhum ìlàlá ìwàlàdínàmù ìyá tó Ya wọn gẹ́gẹ́ lẹ́yìn tó bí wọn ìyá wọn ya jáde kí wọ́n máa sọ láti bu ọ láti ìyìn àti àpọ́nlé fúyà na níwà innahum la yaquluna na minal àwọn tó máa ń sọ báyẹn jáde tí wọ́n ní ló bí àwọn tí wọ́n sọ pé kóun bí etí dọ́dọ̀ ìyàwó òun ìyá òun ọ̀rọ̀ kọ́rọ̀ ewu tí làákà yọ gbà wọlé ọgbà wọlé ní jáde wọ́n tó ọ̀rọ̀ ọ̀rọ̀ irọ́ ni mọ́lá ọba subhanahu wa ta'ala làákù olùkọ́ ọba tí máa ń máa ń ọlọ́run ó ní kí ọmọ máa wà lọ́dọ̀ ọ̀yá obì lè máa jẹ́ ìtútù ojúkùn ọlọ́run ọba sọ nípa nàbí láyé mọ́tà àríkì sọlá sọ̀tẹ̀lẹ̀ wà á dáná yìí náà ọlọ́run nípa ọjà iná dáníla omi kàkà ìta kọ́kọ́ ha wọ́n dáadáa. àwa ànábì padà sọ́dọ̀ ọ̀yá rẹ̀ ojú rẹ̀ ọba ní ọdún eléyìí wà ní pàtó tọ́ha ayọ̀ ògbóni. ọlọ́run ọba subhanahu wa ó àkọ́lé àdéọlá ó bu ọlọ́run máa pín ìpín oríṣi méjì gbóyà nínú ogun ọlọ́run ọba subhanahu ní pàtó ọlọ́run nípa ńlá wẹ́lẹ̀ tí ọba tọmọ fún wọ̀wárí abáwá tó ti gbéyà àti bàbá wọlé omi ìdúró ìyá yẹn máa mú alùpàtẹ́rì bẹ́ẹ̀ dẹ̀lé níyì wáyé sáájú islam obìnrin ò ní gbogbo ọlọ́run ọba sọ̀hánà wọ̀ dáhàlá yìí kí tó tún fi gómìnrin pàpà ìyá ọlọ́run nípa yìí ń já tọ́ba bá tí wọ́n wá pẹ̀lú ìyá àwọn nígbà tó bá dẹ́dà ń pa wá láti ẹgbẹ́ kábíyì ọ̀sìn fún un lẹ́yìn tá a bá tó ti gbìwò tán iṣẹ́ ẹ̀sìn tó tún tóbi tá a ṣe òun náà ní ìṣe dáadáa sí àti bàbá àwọn méjèèjì ló ní ká ṣe dáadáa sí ṣùgbọ́n fa ìdí pàtàkì dáàbì ṣe dáadáa sí ìyá ọ̀pá ayọ̀ ọlọ́run ọba àdìkẹ́ ọlá ní pàmòlá tó o tó ń gbogbo wà àdá wà ìyá olóyún ọmọ ẹ̀ ní lílẹ̀ lórí lílẹ̀ ọ̀fìsọ́ọ̀lù bí àmì yóò sì já tọmọ wọn lọ́wọ́ rẹ̀ olùdí ọdún méjì eléyìí náà àyà kẹrìnlá nínú àyà kẹrìnlá sọ́tò àtọ́ àyà ròyìn nígbà tó bá pa wá láti ti dáadáa bí àti bàbá pàtàkì dáadáa ìyá wa bàbá bá dáadáa ìyá wa. wọn ni hamala tó ọkùnrin gómìnà ọwọ́ bá a ti lò kórónà ìyá rẹ̀ lóyún rẹ̀ lílera tó ìwé gbogbo òṣèṣì rẹ̀ bàtà ní ṣe ó ti bí lílera ayélujára ní mùsùlùmí náà ibà dàlá ẹ̀yẹ rúkú aláwọ̀ ọba ọlọ́run pàtàkì ya ọ̀sà kan lè ya tipẹ́tipẹ́ láti bí ẹgbẹ̀rún ọdún kí àbọ̀ lẹ́yìn ọlọ́run ní kọ́bùrì mọ́tò àlékún tó mọ̀ ha ṣùgbọ́n. ẹ gbọ́dọ̀ fẹ́ yà yín o ọlọ́ọ̀dì àkọlé. gbogbo ẹni tí bá tún ti ń jẹ́ ìyá tí wọ́n bẹ pèlè ikọ̀ ìyá ó ti lákọlé náà nìyẹn. ọba dẹ́dà tó sọ nínú àyà ẹ̀ wípé wà ó mọ ha tó ní sá ipò àwọn ọ̀yá ìyàwó yìí ti ọlọ́run lè tún gbọ́dọ̀ fẹ́ wà ó máa ha dúkùmù láti àrùbá ànàkù àrùbá ànàkù àti àwọn ọ̀yá yín tó ti bá àwọn ọkùnrin lọ́yẹ̀ àti tí yẹn bá ti fún yẹn lọ́yẹ̀ ó ti dìyà ẹ̀tún gbọ́dọ̀ fẹ́ wọn. ayé wa lùkùlẹ̀ múna ayé wa dàlà àní tipẹ́tipẹ́ ọlọ́run ti fún àwọn ọ̀yá lé ọlọ́run ọba ń múrò wa nínú dáadáa tí yà ọlọ́run ní wọ́n lọ́ọ̀rù akọ̀rọ̀jẹ̀kùn ọlọ́run kọ́ máa yín jáde nínú ìyá yín láàdá ìlàmú lẹ́sà ìlà ẹ̀ ti mọ̀ kẹ́kẹ́ ńgbà yẹn sọ́tún náà wọ̀nyí ayé àgbà òfin dé. ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣe ojú wa ẹgbẹ́ tó lé dáa wọ, tá a sàǹfààní bẹ̀ tá a mú nǹkan tó bá wù wá ń bẹ̀ ilé àwọn ìyá wa ń bẹ̀ bẹ̀ o ọba adéda ni ọwọ́ ewu tó máa àbí يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق eléyìí wà lóra fún gbóná àyà thirty nine alọ́lọ́run ń tẹ̀dá yín nínú ìyá yín àti nínú ìyá wa lọ́run ti tẹ̀dá wa ṣéyà yẹn là wá ní mọ rírì rẹ̀ ṣéyà yẹn là ní mọ ìpàtàkì rẹ̀ là ní mọ àkọ́lé rẹ̀ ọlọ́run ń tẹ̀dá yín nínú ìyá yín alùpùpù mi ń bá àdìkọ́lù dé bẹ́ẹ̀ dá bẹ́ẹ̀ dá ní díẹ̀ díẹ̀ láti bí omi ọ̀tẹ̀jẹ̀ látẹ̀jẹ̀ ọ̀tẹ̀rẹ̀ egúnwọ̀ ọ̀padà wá di ẹ̀dá àtàkùn àríwá àbírí. àdìgbògbò ẹni tí bá ti ń jẹ́ ẹ̀yẹ́ ní amọ́lẹ́lì ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kọ́tù àdáà ọlọ́run ní ànàbí ti wọ awùlà bí mi ní iná mi ní àmọ́. ànàbí sallallahu alaihi wasallam òun ló fi ń súnmọ́ àwọn onígbàgbọ́ òdodo jura wọn gẹ́gẹ́ lọ jùmọ́lẹ́bí wọn lọ wa azwajuhu ummahatuhum àwọn ìyàwó ànẹ́bí ìyá wọn ni wọ́n ṣe ẹ̀rí nígbà wọn ti jẹ́ ọ̀rẹ́ gbogbo wọ̀ ọ̀yá alágbọ́dọ̀ pé fáwọn ìyàwó ànẹ́bí rọ́ọ̀tì ọlọ́ọ̀rọ̀ àdìgbò ń tẹ̀jẹ̀ níyà bákan náà ọlọ́run tún sọ fún ìyàwó pé wọ́n má fi ọmọ da ọkọ láàbò ọlọ́run tún sọ fún ìyàwó pé kó fún ọmọ lọ́yàn fún odidi ọdún méjì gbàgbọ́ ayọ̀ àlùfẹ́mù náà ìbàdàlà ládùúgbò dáadáa tí a òun láti máa gbàgbọ́ yẹ kí lọ́yẹ káwa náà fi sẹ̀sẹ̀ fún yàrá nínú ọ̀rọ̀ nàbí láyé àyíṣà aléyìn a gbólójọ́rọ́ mọ́ ọba ní kí wọ́n máa fi ọmọ ọtọ́ ọmọ ọlọ́run ọba fún mi ń tẹ́ra rí ááká ọlọ́run fún mi ń tẹ́ra ọjà àdáni nàbí ìjà kó dẹ̀ síbi láti mi ọjà àdáni ìwòba rọ́gá ayé náà máa fún lẹ́nu níbi yóò tún lè wà sọ̀rọ̀ ọlọ́run zàká mọ́tò bá lè wà láyé ọwọ́ àwọn ìbílẹ̀ lẹ́yìn tí a ti tí mo ti sin lọ́wọ́ ọba tán ìyá mi ló kù tí màá tún ṣe dáadáa sí o wọ́n làwọn yẹn jà á sì ní ìjàmbárọ́n ṣẹ̀fẹ̀ ìjà. ọlọ́run wá ṣe mí ní ọmọ ajé nípa onígbéraga tí ó sì gbéraga sọ́ba dẹ́dá tí ò ní sì tí ò ní tẹ̀lé. kò ṣe ní lọ́mọ onígbéraga tí ò ní mọ rírì ìyá rẹ̀ tí ò ní ṣe dáadáa sí ṣẹ̀fẹ̀ ìjà tí ó padà fún lẹ́yìn ìgbà yẹn. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله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 lẹ́yìn tẹ́ bá fi ń fi ìjọsìn fọlọ́wọ́n ọba ẹ̀mọ́ rírì ìyá yìí o èdè sáwọn àkókò gbogbo ọgbà lágbọ́dọ̀ mọ rírì ìyá eléyìí ni àwọn ntọ́wánú sọ́nà ń sọ fún wa nípa ìmọ̀ rírì ìyá láti máa ṣe dáadáa sí wọn. àkọ́kọ́ táwọn kan mú wa òun ni ọ̀rọ̀ sọ́wọ́ látọ̀dọ̀ àbí mú rọ fẹ́ẹ́ ọmọ ọ̀dọ́ ń mi hàn ọjọ́ ọmọbìnrin ó ní mo máa ń lo nǹkan ìgbò pẹ̀lú àbíkúrẹ́yọ tí máa tẹ̀lé lọ sílẹ̀ rẹ̀ níbi tó ń pè ní àfi. tọ́ba ti wá sílẹ̀ rẹ̀ tó dé lu rẹ̀ lọ́wọ́ lu yọ wá pariwo sókè lóhùn rẹ̀ ń ga yọ máa sọ wípé alayhi salam wa rahmatullahi wa barakatuh ya ummata ìyá rẹ̀ ní báwí yàn ìyá mi ìyá mi ọ̀wọ́n ìyá mi alákọ̀ọ́lé àlàáfíà ọlọ́nkọ́ máa jẹ́ sí ọ nígbà jòbọ̀ níyàn ọmọ mi ọmọ òbí rẹ̀ bíbà kí n fi àjòbọ̀ yọ pariwo lókè ìyá mi àlàáfíà ọlọ́nkọ́ máa bá wa síkẹ́ ọlọ́run àtòrí àjẹjẹ náà rẹ̀ ìyá náà bá tó dáhùn ìpè wọ àlẹ́yìnká sàlámù ọ̀rọ̀ àmọ̀ ìwọ̀n ìwọ̀n bàrọ̀ káàdù àlàáfíà ọlọ́nkọ́ máa bá wa ọmọ mi náà àtikẹ́ rẹ̀ àti orí ajẹjẹsẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn àbúrò ìrà ọkùnrin bíi ọ̀rọ̀ nílé yóò ní ọ̀rọ̀ kímọ̀kì lọ ọlọ́run ọba nìkẹ́ ọ. kàmọ́ ọ̀rọ̀ báyìí ti lè sọ ní ọ. gẹ́gẹ́ bó o ti tọ́jú mi ní kékeré. ẹ̀rí ìyá ni ọba tuntun ọmọ lóko ìyá abúlé ìwọ ọmọ mi náà wà á ń tàbọ̀jẹ̀ záàkà lọ́ọ́. ọ̀jọ̀dáka lọ́wọ́ kẹ́yọ̀ ọlọ́run kọ́ bá ń sọ lẹ́sẹ̀ dáadáa wọ́n lọ àánú ó sì bá yọ lórí ọ kàmọ́ bàrọ́mùtà ní kẹ̀lí ọ bí ó sì ń ṣe kàwá kíkà dé ọlọ́run ọba ní kàwá ọwọ́ agbéyà rẹ̀ dání ọmọ òṣè kàwá débi pé wá ń sọ wípé òun lòún jẹ́ ràkúnmí fún yà ọ́ tó yẹ fẹ́rẹ́ ni tó yẹ pé tí wọ́n bá tẹ̀rù bá kò yọ ọ́ bẹ̀rù ọwọ́ lọ mọ́ ọ̀rọ̀ yìí ní rí dáadáa bí mo ti ẹ̀yin náà ti bàbá wa sọ̀rọ̀ àti ti rí bẹ́ẹ̀. ṣé mo ti ṣe dáadáa báyà mi ṣe àbá àbúláì mo náà rò ní ọ̀sẹ̀ kẹsàn ndị wọ́n láti dábàá ti wà ṣídà gbígbé ẹyọ kan. táwọn tí ń bẹ̀bí ọ̀sọ̀ yìí wọ́n yẹ tẹ̀mọ̀ pé ni ọ̀fẹ́ sínú pé kúbi tí ó ti wàhálà ọlẹ́ kan sí kí n máa ti dáadáa sí i ànábì sọlá àtàlà kan sí ìyá rẹ̀ ó tún bẹ̀rẹ̀ pé sáńtò ànábì ní ìyá rẹ̀ ó tún bẹ̀rẹ̀ pé sáńtò ànábì ní ìyá rẹ̀ lẹ́yìn lẹ́yìn gba ẹlọ́dọ̀ pé bàbá rẹ̀ òkú bàbá rẹ̀ ń gbà yẹn lẹ́yìn owó táwọn ọ̀nà nínú ìdíwà gbogbo ẹ ti parí náà nìyẹn ẹ̀lùgbọ́ rẹ̀ ọmọ kẹ kílọ̀kẹ bàbá mi òun ti bá tẹ ọlọ́wọ́ fún yín lálàáfíà mi lọ sílé mi lọ sílé lẹ́yìn ìgbà yẹn ló abdulrahman ọ̀dọ́lámi àbá yìí náà mú ọ̀rọ̀ yìí wá ó ní arákùnrin kan wà láàrin wa ìyá rẹ̀ bẹ́ẹ̀ ló dúró sí lọ́rùn pé adéọ̀lọ́ níyàwó aláìorí ti láwọn arí lọ́dọ̀ àwọn ìyàwó, "A sì sùúrù ni o bàbá jùlọ bá níyà láyé ẹ má látara wọn ìyá níyàwó nígbà tó fẹ́ yàwó tán ìyá bá pa aláfẹ́ pé ọkọ̀ yìí lẹ̀ ó fi lẹ̀ ni o. à ah. ilé ilé rẹ ni lọ níyàwó ẹtú ní nǹkan kí ló ti fún ìwọ òrùsàn kẹkẹ tó ń gbòde láti ìyàwó yìí rẹ arákùnrin bá tó àwọn ìlọsọdọ sí àwọn àkúnú àwọn àbáyà òfin jẹ ní Ọlọ́run ìyẹn wà nílẹ̀ sáà òun náà ní àbí ìdàrúdà rọdì Ọlọ́run dàdà áyì nínú àwọn ọmọ wọn gbé ó ní ṣe dì báyìí. àbáyé mi ò lè fọ́ látẹ̀gbẹ́ òbíyàwó lẹ ní ìdílé ní ọmọ àbílẹ̀. ṣùgbọ́n èmi gbọ́ tó ti di ọlọ́run ọba ń sọ báyìí sallallahu alaihi wasallam rí òǹbí àwọn ni wọ́n wà láàrin ẹnu ọ̀nà àlùjẹ́ndà ọ̀rọ̀. tó bá wù ọ́ lọ́ra láre tó bá wù ọ́ ọ̀tọ̀ ọkùnrin yẹn ti padà lé nìyẹn ọba tó yẹ kó

فإن الجنة تحت رجليها ترى الجنة بلا بخير مجيجي ولا تنمى ما له ما بكله تبه الله يوتوا ما ديري ẹ̀dọ́ ya yẹn máa fẹ́ yẹn lè bá gun mọ́tò tí wọ́n ti nìkan yẹn mú wọn fọ́ wa èyí ó lè dúró náà lè mú wa ẹ ẹ lè dáwọ ìbí mi náà ní àlè òun wa mo fẹ́ máa rí kọ́kọ́ yẹn kí wọ́n tẹ̀wé pé kọ́kọ́ òun mo fi kọ́ yìí ní kọ́kọ́ mọ́tò ọmọ mi ni mo fẹ́ kọ́ wà lọ́dọ̀ mi èèyàn fi ilẹ̀ náà sọ̀rọ̀ ìdílé àwọn ọmọ máa gbé wa àyìn sàtọ̀rọ̀ di ọlọ́ọ̀kú sàrẹ̀ àjùbà wọ́n lè ti dọ́lọ́ ọ̀sọ̀lá àrùsọ̀lá ọ̀sọ̀lá yìí pé mo sùn jọ́kì wọ́n wá rí ràbí lálùjẹ́ náà wọ́n wá kó ohun ẹnìkan sí pé kùránì nígbà kéwù wọ́n á bẹ̀rẹ̀ pé ta lélẹ̀ wọ́n ní àhárí ah, sábọ́nù nọ̀ọ̀mẹ́n ìdíje ọlọ́ọ̀sọ̀lá àrùsọ̀lá ní ẹ̀kọ́ ìyá ìmọ̀ ń ṣe dáadáa sí ìyá rẹ̀ bọ́ ìdí ẹ̀kọ́ rọ̀ rẹ̀ orí ọyẹ bọ́ wà láti tẹ́lẹ̀ ní máa kéwú bẹ̀. ẹ̀rí àwọn wọ́n bẹ̀rẹ̀ ni káàní àbárọ̀ náà fi lé omi. òun ló fi ń ṣe dáadáa bí kò jù sí láàrin àwọn èèyàn gbà yẹn. àti ìpínlẹ̀ ní àyíká wọ́n ó dé ìdàkúnjẹ́ ọmọ Abbas mọ́ máa kọ́ ló fẹ́ lọ́mọbìnrin kẹ́kẹ́ mọ́ fẹ́ fẹ́ níyàwó obìnrin yìí bá ló wọ̀n gbà ẹlòmíì náà bá kú ọdún fẹ́ dàgbé tó gbé mi ó ti tẹ́ nìyẹn lóró nìyẹn ọba ló wọ̀n fẹ́ á mọ wá ju owó obìnrin yìí mo ti lọ pa nìyẹn àbá àwọn ọmọdé nìyẹn o àbájá ṣé mo lè rákùnrin jẹ́ ọlọ́run ọba ìbéèrè tá a bá wà fún lẹ́gbẹ̀ẹ́ àbájá ummuka hayya tíyà rẹ̀ wà láyé arákùnrin yẹn nílá òsì yà láyé o ọ̀dà tí ọ̀bá ti wá sí láyé tóbi ìlọ̀lọ́ ìtàkọ̀rọ̀ ilé rọdún sí wàdà tọ́jà ọlọ́run ọba sùhánà fún ṣe bẹ́ẹ̀ mọ́ ní àwọn ọba sọ fún ayé ọdẹ fún níjìyà òsì láti torí bẹ́ẹ̀ ronúkú àdàsọ́dọ̀ ọba dẹ́dà ó sì súnmọ́ lọ́run kọ́ ọba ti lágbára. afáwa àtọ́ tí wọ́n mú ọ̀rọ̀ yìí wá fún àtọ́ òní ẹ̀ká tí mo sì gbọ́rọ̀ yẹn nígbà tá a fà tó lẹ́gbà bá ti sọ wọ́n á béèrè pé bá a fà kí ló dé kí ni wọ́n fi yín kílẹ̀ fi ń dáhùn. èyí ló ń pa àyè ẹni tí wà láyé tí òde adé òsì aláyẹ ẹsẹ̀ ní ọ̀nà kí lọ́kàn yá bẹ́ẹ̀. àfáà ní kò sí ohun tó fà á ó ní èmi ò rí ní ìdí ẹ̀ mọ nǹkan kan iṣẹ́ kan lẹ́yìn alẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá sùpàdé kò dáhàlá mi ò lè wọ ìwà ìlà tókè yẹn ti dáadáa sí àtòbí yẹn lọ. ìbádọ́lá ẹ̀yẹ ń tẹ̀ ọ́lọ́ nínú ọ̀rọ̀ mi lábẹ́ àwọn ẹni èpè táàgbà ní fún wọn ní èpè tó kọ́ pẹ́ẹ́lí èpè ni wọn ọ̀lọ́lọ́ àdúgbòlá ọ̀sọ pé mọ̀lẹ́ ọ̀rún náà mọ̀rún

tọ́lé ìṣẹ̀lẹ̀ yẹn ó ní ládàá ikọ̀ sí hajj pé ọba fi wọn wọn padà lágbára ó sì ní ládàá bí ẹni kó sí ọmọrọ ó sì ládàá bí ẹni tó ti jihad agaga tíyà rẹ bá yọ lórí ọ ọ̀tẹ̀kìlá oníbẹ̀bẹ̀rù ọlọ́run ọba ó ti ṣe dáadáa tíyà rẹ nínú ọ̀rọ̀ mi ìlànà wa asùnmọ́ mi sàbí báyìí rọ́bì aláwọ̀ ìlànà àjùmọ́ ó ní àmì wa báyìí. ó fi a pé dada ṣe dáadáa fún ìyá títí àti àwọn alọ́gánà tí mo ṣèlérí kà kódà kọ́ jẹ́ àwọn Yorùbá ní wọn sọ wọn ní inú kòkò dúdú òun lẹ̀ ti jáde kó jẹ́ ọ̀sẹ̀ mọ́ kó èyí tó fèsì lẹ́tí wọ́n wọ̀n bí ògógóró ni wọ́n fi kóbìnrin ni wọ́n máa láti gábí kíyà èèyàn tẹ̀ wá ya wọ́n ẹ̀wẹ́ ẹ̀tẹ́ èèyàn sì dáadáa sí o. àtìmọ́ ọmọ àbí bàtà ọ̀dọ̀ aláwọ̀ sàlà àdúgbò mọ́ ó ní yàrá wa sọ̀rọ̀ ọlẹ́ pọ̀ sí ni ibi ń sẹ́bọ̀ ní pípẹ́. ọlá àkóso tàbíkà ní fáwọn ọkùnrin tí kò wọ́n ní fẹ́ẹ̀sì wọn lẹ̀ ní òjò ọ̀fẹ́ bọ̀ sí. torí kò tegil te دافي da si gaga biya a o ti da lawo ti le mo ma ti da da biya re o ti da اللهم اعنا لعبادات الله وحدا ولبر الوالدات ولا تجعلنا جبارين ولا اشقياء قم يا عبد الله فاقم الصلاه